وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته على قدر ولغبة وبركي وشرر هو láti pàdé ní dédé àsìkò yìí láti lè máa bá kíkà tí النووي رحمه الله نبتي أدلة اليوم إنه باب وجوب الأمر بالمعروف والنهي عن المنكر في ọ̀ràn yẹn ni kí n rí ìbàjẹ́ kí n kọ̀ tó bá kánà kí n sì rí dáadáa kí n máa pe èèyàn sí ọ̀ràn yẹn ni òun náà ni à ń bá lọ àti kàwọn ayẹ̀kọ̀ àn tí ìmáàmù náà rọ̀ ṣùgbọ́n ọ̀gbọ́n tó fi ṣẹ̀rí nínú báàbù yìí àti kà á ṣùgbọ́n kan náà àti kà àwọn hadith alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta ìrètí aka ní òní náà ní hadith ẹlẹ́kẹrin nínú Nu'man bin Bashir tí ọba wa radiyallahu anhuma. بسم الله الرحمن الرحيم الرابع عن النعمان عن النعمان بن بشير رضي الله عنهما عن النعمان بن بشير رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال وقول القائل بحدود النار والواقع فيها كمثل القول استهم على السفينه فصار بعدهم احياها وبعدهم أسفلها وقال الذين في أسفلها إذا أقعوا من الماء مروا على من فوقهم فقالوا لو أنا خرقنا في نشيطنا خلقا ولم نؤذ من فوقنا فإن تركوهم وما أرادوا وما أرادوا هلكوا جميعا وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا رواه البخاري القائم في حدود الله تعالى معناه المنكر لها القاهر في دفعها وإزالتها والمراد بالخروج ما نهى الله عنه سهلوا طرحوا الخامس استهلوا اقترعوا الخامس عن أم المؤمنين أم السلمة بنت أبي أمية رضي الله عنه رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم أنه قال إنه يستعمل عليكم إنه يستعمل عليكم أمراء فتعرفون فتعرفون وتنكرون فمن كره فقد برها ومن أنكر فقد سلم ولكن من ودي من ودي وتابع قال يا رسول الله ألا نقاتلهم قال لا ما قالوا فيكم الصلاة رواه مسلم معناه من كره بقلبه ولم يستطع إنكارا بيد ولا لسان فقد برئ من الإثم وأدى وظيفة وظيفته ومن أنكر بحسب طاقته فقد سلم من هذه المعصية ومن غلي بفعله وتابعه فهو العاصي الحديث الرابع نعمان بن بشير ولبا حديث هو حديث نعمان بن النبي صلى الله عليه وسلم في أفكاهي حديث يقول كوانين ìròrí ẹnì kọ̀ọ̀kan wa ni tó yẹ kí àgbọ́yé nípa rẹ̀ kó jòkó kó náà ni àádọ́gbọ̀dọ̀ máa wọ pé kó ní àṣírí níṣe nínú tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa níbi àdéhùn yìí. Ànábì ni mathalul qa'imi fi hududillah Ànábì ni àpèjúwe ẹni tí ó máa dúró láti máa kọ́ ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe bí òfin ọlọ́run táwọn èèyàn bá lulú bá ọlọ́run ẹni bá máa ń dúró láti máa ṣàtúnṣe wọn láti máa kọ ìbàjẹ́ pé èyí tó ń ṣe yóò dá kí n fi hàn àtẹni tó ṣe pé òun ò tiẹ̀ ká kó wọ́n kà máa wò wọ́n ní pítọ̀ bí gbogbo àwọn ọmọ ìgbà ni wọ́n ọmọ ìgbà náà ni wọ́n àbí wá kí ọ̀n fi ya ẹni tí ń ṣàkóso ẹni lẹ́tẹ̀ pàṣẹ anábìrin kàmẹ́tàlẹ́ káwùmí anábìrin ọ̀rọ̀ dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ìjọ kan ìsáhàmù àyà sẹ̀fìnà tó ṣe pé wọ́n ju ọkọ̀ ojú omi wọ̀ wíwọ̀ tí wọ́n wọ̀ yẹn wọ́n ní ẹ̀yẹ̀ kan ọkọ̀ ojú omi yẹn ní ilé méjì tó nígbà tí wọ́n máa ń wọ̀ bẹ́ẹ̀ wọ́n ti wá fi bíi pilot bí kan máa sọ pé up down èyí tó bá ti wá mú ibẹ̀ lọ́mọ kò lọ tó a pé ìsàlẹ̀ bá ní ìsàlẹ̀ lọ́lọ́ tó a kókè bá ní òkè lọ́lọ́ ìsàhámú àṣẹfìnà tó ṣe pé wọ́n fi bí múmuje múmuje wọn náà pè ní kúrò à tèmi kì í ṣe kó kálukú ló jókòó síbi tó bá wù ó jókòó síbi tí ọba tí mẹ́mbà rẹ bá fọ́ọ̀lù sí ni gẹ́gẹ́ máa ń ṣe máa ń ṣe nínú pléènì tó pé ẹni tó bá wọ pléènì rẹ̀ wọ́n ti tò yí pé nọmba kíní ló jòkó ó ti mọ̀ láti inú kíní tó bá ti fẹ́ fún ọ ní kíní búkúlẹ̀tì kékeré kan ó ti fún ọ báyìí body part náà máa ń pè ó ti fún ọ ní body part yẹn ó sì ti mọ nọ́mbà rẹ̀ ọ gbọ́dọ̀ dárú bẹ́ẹ̀ sì tò wọnú pléènì yẹn náà nù. sọ wá ní ọkọ̀ ojú omi yìí Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ní pé ó ní ilé méjì fasọ́ra ba'duhum a'laha wa ba'duhum asfalaha àwọn kan wá ń bẹ nísàlẹ̀ àwọn kan ń bẹ ní òkè ọ̀kàlẹ̀ alladhina fi asfaliha àwọn tó wá ń bẹ nísàlẹ̀ ìtẹ̀sítọ́kù minal ma' tó bá wá fẹ́ mú mi marru ala man fawqahu wọ́n lọ lè bá àwọn tí ń bẹ lókè yìí ìyẹn ni pé àwọn ò lágbára tí wọ́n máa bu omi mu láti lẹ̀ àwọn tó máa ń ṣe ni pé tó bá ti fẹ́ mú mi wọ́n lọ lè bá àwọn tí ń bẹ ní wọ́n lọ bá àwọn tí ń bẹ ní àwọn tí ń bẹ lókè ipò ẹ̀ bá wa bomi àwọn lókè wọ́n wà bomi fún wa fàkọ́ọ̀lù àgbà yá wọn sọ báyìí pé. لو أنا خرقنا في نصيبنا خرقا ولم نؤذي من فوقنا من فوقنا ẹ jẹ́ ká náà ká gbẹ́ ká gbẹ́ ọkọ̀ ojú omi yìí ní bá láàkí lọ́wọ́ ẹ jẹ́ ká gbẹ́ tá a bá gbẹ́ omi ò fi lè wọlé á bomi fúnra wa á ní máa lọ lè dààmú àwọn tí ń bẹ ní òkè má wọn wá lọ lè bá àwọn tí ń bẹ lókè òun pé àníwá gbomi lọ́dọ̀ yín mọ́ àwa náà á bẹ á da ọkọ̀ ojú omi yìí lu á da òòlù síbẹ̀. àbẹ́bí ní fàìntàràkùrùn wọn máa àrọ́dù hàlàkù jẹ̀míà. àbẹ́bí ní sábẹ́ ní pa wọ́n tì kí wọ́n jẹ́ kí wọ́n gbẹ ọkọ̀ ojú omi yẹn tó fẹ́ ṣe òun sábẹ́ ní ṣàbù tó ṣe òun ẹ̀rí kí gbogbo wọn ni wọ́n jọ tẹ̀lé èmi pa wọ́n run àmín wáyìn aṣọ́dù àlà àìdíyìm àmọ́ tó bá gbá wọn lọ́rùn pé à ẹgbẹ́ kìíní ẹgbẹ́rún gbẹ́ o nàjẹ́ o jẹ̀mí à alábìnrin gbogbo ọ̀yányá wọ́n sì là òun ní kéèyàn rẹ̀ ti ń ṣe aburú kéèyàn dá kéèyàn máa wò ó tí wàhálà rẹ̀ ọba dé ìyàwó jọjọ wé papọ̀ ní o tíbi ni ọlọ́mọba dé inú ọlọ́run ó sì yọjọ́ bá gbogbo àwọn tó bá wà níbẹ̀ papọ̀ ni àmọ́ ìgbà tí wọ́n bá ti ṣe tó bá takò wọn àbótí ẹ̀pà kíyèsí wọn nítorí ẹ̀ ṣe yìí á ah, ọlọ́run ọ̀fẹ́ o bó ṣe ń ṣe yìí ọlọ́run ọba ọ̀fẹ́ bó já àwùjọ kan ni ó jẹ́ nìkan péré náà ni ìyẹn wá sọ fún ìyẹn dàpè ìyá tó ń ṣe yìí ọba ọmọ báyìí sọ irú ẹni yẹn ìjọ tí wàhálà bá dé òun náà máa rántí pé á ah, lágbájá lè sọ fún mi tó bá jẹ́ pé àwùjọ bá ní ijó tí wàhálà wọn bá dé ọlọ́wọ́n mọ̀ yóò ṣe là ọ́ kódà tí wọ́n gbọ́ ọ̀bá ńlá nínú wàhálà wọn tó pé wàhálà wọn bá kó ogun irun yányán náà ni àdìsí àti kàṣíwájú àdìsí muslim náà ni tí adébí sọ̀rọ̀ sọ́lá ní pé àwọn kan bẹ inú àwọn tó ti kọjá lọ ni ibi ọlọ́run sí wọ́n dìde wọ́n láwọn fẹ́rẹ̀ ní wó ilé ọlọ́run ọba ọlọ́run wa pa gbogbo wọn yányán látòkè kalẹ̀ wọ́n ní à ah, wọ́n ní kọ́dà àwọn kan ń bẹ wọn tí wọ́n yé ṣara wọn ti wọn àmọ́ àwọn lọ́lẹ̀ wòran ni pé ah, àwọn kan ń kójọ lọ yìí ẹ̀wọ́n eh, eh, ṣe pọ̀ àwọn lọ́lẹ̀ yọjú ọlọ́mọ ni ẹ̀pà ogun ọ̀pápọ̀ àníyàn wọn ẹ tó bá lọ nílọkùnrin lọ lè ń takò ọlọ́run níbẹ̀ lórí ẹ̀sán ọ̀gbù ẹ tó lọ nílọkùnrin lọ lè tajà ọlọ́run ọgbọ́n mi yóò sọ̀rọ̀ ra yọkù mẹ́ àmọ́ yóò jìyà pẹ̀lú wọn ní ilé ayé súnà ni kí wọ́n má dákẹ́ kí wọ́n bá ti rẹ̀ ti ń ṣàbùrú kí wọ́n kìlọ̀ fún un tòtò apẹ́ni tí yẹn bá lè bá wí ni kí wọ́n bá wí tapẹ́ntọ́ bá lè bá wí ni rọra pé kò ṣàlàyé fún un ètò tí wàá kéré jù òun kí ẹ̀mí rẹ̀ má fẹ̀mí fẹ́ràn rẹ̀ tíkẹ́tì lórí pé á èmi ò rí ọdún ọ̀tá yìí èmi ò nífẹ̀ẹ́ sí ẹni yìí tó léyìn ní ní tí anábì sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa níbí Sheikh Nawawi rahimahullah wọ́n ní alqa'imu fi hududillah ta'ala wọ́n ní ìtumọ̀ rẹ̀ ma'nahu al-munkiru laha ẹni tí ń takò ní jẹ́ báwọn alqa'imu fi daf'iha wa izalatiha. ẹni tí ń takò wípé bó lòun ó ṣe gbé aburú yẹn kú bó lòun ó ṣe tì kú wòlùmùrọ́dù bẹ̀rẹ̀ ṣòdù títí ń jẹ́ àlà mẹ́rin Allahu àyè onìkan tí ànábì tọ́lọ̀ ní ká má ṣe tánàbì kọ̀ fún wa ìṣá àmú ìtumọ̀ rẹ̀ mẹ́rin òkúta rẹ̀ rù yẹn ni kí wọ́n ṣe kúrẹ́à yẹn ni kí wọ́n ṣe pilot ìdíjẹ́ kúrẹ́à ni wọ́n fi yàn bí a ní sẹ́wọ̀n pé ta ni kó mú kinní yìí àbí òun ni lágbájá òun tí wọ́n ní ẹ̀kọ́ pọ́nkálukú sínú ìwé kan kẹwàá rádúlódú kẹwàá ju ìsìn ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá wà tòbí alápèjúwe bóyá bàbá kú ó fi yàrá márùn kalẹ̀ ó sì ní ọmọ ọkùnrin márùn ẹ wá ń wo pé ẹ ẹ̀fẹ́ sọ pé kó mú ìtọ́ wù jẹ́ bẹ̀ nínú ogún bí wọ́n ṣe ni pé wọ́n á ṣe kúrẹ́ torí àwọn oníkẹ́ wọn kó kó ní kálukú fún wa wọn rà lódò wọn lè mú ọmọ kékeré kan wà ní kó abẹ́lé kan tí èyí sara wọn ni kó fi ẹ̀kọ́ kan sínú yàrá kọ̀ọ̀kan tó kálukú bá di kórìkọ rẹ̀ tí ẹ̀yìn ìgbẹ́pẹ̀ ní kúrẹ́ àmì wọn náà ní tọ́rẹ̀ ìlú wọ́n ṣe kúrẹ́ àmì. alkhamis ẹlẹ́ka fún àni ummil mu'minin. أم سلمة أم سلمة عند بن أبي أمية حذيفة رضي الله عنها وكان يا النبي صلى الله عليه وسلم أم سلمة ونبع حديث عن النبي صلى الله عليه وسلم قال لا النبي صلى الله عليه وسلم إنه يستعمل عليكم أمراء النبي نعوى لا شيء كان wọ́n ń bọ̀ wá pàṣẹ lórí o tí wọ́n máa pàṣẹ lẹ́yìn lérí àwọn aláṣẹ tí wọ́n lágbára ní ọ̀tàrífún àwọn tó ń kírun tàrífún ní ni pé ẹ máa rí àwọn iṣẹ́ ẹni tẹ́yìn náà gbà pé iṣẹ́ ẹni náà ṣe yìí wọ́n tó ń kírun ẹ tó máa rí ìfẹ́ ọkàn yóò máa kọ̀ tí ò ní bá òfin ọlọ́wọ́n bá mu fọmọnkẹ́rìyà fakọlìbárìyà anabi sallallahu alaihi ó ní ẹni tí ọba wa fi ẹ̀mí rẹ̀ kọ nǹkan táwọn aláṣẹ yẹn ń ṣe fàkọ̀dùbárì à ẹni yẹn yóò bọ̀ nínú wàhálà wọ́n mẹ́ni à ń kárọ̀ àmì tó ń bá tẹ̀ wá wá ọ̀nà tí kò fẹ́nu kọ́ kódà àwọn aláṣẹ wọn fàkọ̀dù sẹ́lìmà ẹni yẹn ti là nínú wàhálà ń tiẹ̀ ẹni pípẹ́ abá ní olórí anábìsọ̀ lọ́wọ́ àlẹ́sọ́lá ó ṣàlàyé táwọn fi ń bá wọn lórí lò oníkí wọn lè bá wọn léyìn kan wọn kan bí ẹgbẹ́ ń ṣe yìí ọlọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ o ànábì ọ̀fẹ́ àwọn aráàlú ń pariwo wọ́n sọ pé ara ní àwọn ànábì ní orí ẹni tó bá ṣe báyìí bàkọ́dé sẹ́ẹ̀lì máa ẹnìyẹn lọ́la ní wàhálà. ànábì ní wọlé akínà máa ń rọ́ọ̀bìyà wọ́tá dára ànábì ní ẹni tó pé ṣùgbọ́n o ẹni tó bá ṣe pọ́ùn kan nìyí yọnu sí tí wọ́n ń ṣe yìí wàtáàbà tó nà tó ń tẹ̀lé wọn fi ń kó wọn lápá lérí rẹ̀ ọ̀nàbí ni wọn ọ̀gá ẹni yẹn ò ní bọ́ nínú wàhálà ẹ wàá ké padà pé wẹ́n nìyẹn lẹ́m yẹ bọ́ra àwọn ẹlẹ́m yẹ sílẹ̀ kò ní bọ́ nínú wàhálà kò sì ní là ló kò bìtì náà. qalu ya rasulallah àwọn sọ̀rọ̀ wa ni wà nábì alánú kọ́ tìlù hù ṣáàlè máa bá wọn jà ní olórí tí bá ń ṣe jágbàjàgbà ṣe alẹ́ dìde sí ní ká máa lọ lè ṣe ẹ̀yìn demonstration ká máa ṣe demonstration ká jáde pé àgbà ká máa wọlé lérí kọ́ àlànàbí nílá ẹgbọ́dọ̀ síbẹ̀ ma àkọ́mú fi kùmù sọ́dà lópin ìgbà tán bá ń kírun tán jí kẹ́ ń kírun tó ń gbèrò dúró àbí wọ́n ti ẹ̀ ń jẹ́ kẹ́ máa kírun yìí àwọn tó bá di pé ìní gbà kẹ́ kírun mọ́ àbí olórí yẹn gẹ́gẹ́ ni ò kírun mọ́ tó ní ibi tí mo bá dé báyìí mo á kọjá àrùn kíkí báyìí irú ẹni ó ti di kékeré tó ṣe pé bàwá tó clear ibi tí hadith yìí sọ mo ní pé ta bá ní aláṣẹ tó jẹ́ mùsùlùmí tó kí wọ́n ń ṣe aburú oríṣiríṣiríṣiríṣiríṣi tó agbọ́dọ̀ ṣe kí ni kápára balẹ̀ àbí bàtà bá di pé á ah, kejì tó hàn lélẹ́yìí èyí òun ní ṣe pẹ̀lú ẹni tí ó bá jẹ́ mùsùlùmí kódà tí ìbá ṣe mùsùlùmí náà tó ṣe pé bóyá kékeré ni òun sì láláṣẹ mùsùlùmí tí bá ń bẹ lábẹ́ rẹ̀ àwọn àfá máa ń fi ìṣẹ̀mí ayé ànábì sallallahu alaihi wasallam ọdún mẹ́tàlá tánàbí lò ní mẹ́kà ànábì ń bẹ lábẹ́ ìjọba kékeré ìjọba kékeré ní ń dájọ́ ànábì sì ń bá ẹ̀sìn rẹ̀ lọ ní abẹ́ ìjọba kékeré ó túmọ̀ sí pé báwọn ẹ̀ṣẹ̀ wà nínú nàìjíríà wà yìí nìsín níwọ̀n tó mọ̀ sí káwá ní adìkèbèrè àbí kan ní pẹ́tọ̀ ẹyin dandan àti kálọ̀ lé kálọ̀ bàtú gọ́ọ̀mẹ̀ntì irọ́ lókùpà tó wájú pé a bá ń rí ẹ̀sìn wá sí lọ tó o tó wa lọ́wọ́ pàtàkì jùlọ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ irun tó tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kó kálukọ́ máa bá a lọ sheikh fawzan hafizahullah nínú tíra wọn fatawa al-a'imma fi nawazil al-mudahimma wọ́n mú àwọn pátáwá kan wá níbẹ̀ ipe tí mùsùlùmí bá ń bẹ lábẹ́ ìjọba kìkìrí báyìí wọ́n ní tó pàtàkì fún ẹ tó bá jẹ́ mùsùlùmí òun ni pé à ń ta ìjẹ́ mú ní òmùrí àkìdàtì wa da'watu ilayha ẹ̀yẹ tá lápòlé kan pẹ̀lú ọ̀rọ̀ àkìdà náà ni ẹ máa pèpè sí ẹ sì tí kó jọ yín lójú òun náà ni kẹ́ ẹ kà kún ẹ sábà pè yẹn sí àkìdà àti ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ṣẹ́mọ́tò tí náà ni ọkàn yìí sọmọ ní ẹ fẹ́ lọ lé lákàkà lákàkà tí bẹ́ẹ̀ ni ti gbàjọba lọ́wọ́ wọn. Allahumma illa àbí tó bá jẹ́ pé ẹ bá rí pé ẹ lágbára tó pé ẹ lágbára pé tẹ bá lò lè gbà báyìí ẹ kàn kí ẹni tó jẹ́ pẹ́sidẹ́ǹtì ń mú ẹ kì í mú lórí ìjọba lẹ̀ fún yín ẹ sì lè kún bẹ́ẹ̀ ẹ sì lọ létí mọ́lé ẹ sì máa ṣe kíni ẹ sì máa bá ìjọba ẹ̀sìn yín lọ ìgbà yẹn lè ṣe bẹ́ẹ̀ sheikh sọ pé kódà tẹ ẹ bá tó fojú wò pé tabaníkà ò lè fà wá láyé yìí aburú tí ó ṣẹlẹ̀ yóò pọ̀ ju àǹfààní táàrí ń bẹ̀ lọ ẹ má ṣe tẹ bá tó rí pé aburú rẹ̀ àtàǹfààní dèédé kan náà ni ẹ má ṣe òun ti fẹ́ fi rí pé aburú rẹ̀ tó nǹkan bí ninety percent ah dáadáa bẹ́ẹ̀ rí mẹ́ẹ̀ bí ninety percent wọ́n yà aburú bíi tẹ́lẹ̀ kan rí mẹ́ẹ̀ ó mi pẹ̀ ti lágbára nù wọ́n wá ní kílẹ̀ rí ni pé anabi sallallahu alaihi wasallam gbogbo gbàtà anabi lónìí mẹ́ka ọdún mẹ́tàlá aláìní wà ní maka kọjá ń pátá pẹ̀lú àwọn àtẹ̀gbẹ́ tó ní pé kí ni ẹlẹ́dùnmọ̀ pé kò sí agbára níṣì ń tẹ̀sìn lọ níṣì ń bá àkídà lọ níṣì kírun rẹ̀ títí fá bàtà níbi wa padà sí tó ṣe yíra lọ sí Madina ó wá di ọdún kẹjọ rẹ̀ ẹ tó wà nẹ́bi tó padà wá gbà tó padà wá sí maka tó lóun bẹ́ẹ̀ ṣe. ẹ̀yìn fàdé súnlẹ̀ òde bí yà wọ́n ní òní wọ́n ti ní agbára o wọ́n ní àlọ́ òní wọ́n mọ́kà sẹ̀ anábì ní kílódé wọ́n wa àwọn kọ́nà òní wà lọ́dún yìí wọ́n ní wọ́n wá jà anábì àwọn ọ̀bọ̀ ọjà ayọ́gí sí ọ́nì níta sọ fún ọ ní pé umura ati hajj kankan ẹ̀wọ́ ọ̀kan nínú òpó ẹ̀sìn náà lẹ́bí bẹ́ẹ̀ lọ léṣe o wọ́n tó bá di ọdún tí ń bọ̀ ní kọ́mọ padà bọ̀ ẹlẹ́bí ní wàhùn wọ́n ní òfin ẹlẹ́ẹ̀kejì òun ni pé gbogbo ẹni tí ń bá ń bẹ nínú kèfèrí tó bá fẹ́ ṣe tó bá jẹ kó bá ní òbí àbó ní ọ̀gá tó jẹ́rú àbí kí ẹrú rẹ̀ kọ́gà rẹ̀ sáyìn pétọ̀ sí ìsìláàmù kọ́gà rẹ̀ ọ̀bá ti sáyìn tó rí signature ọ̀gá rẹ̀ ọgbọ̀rọ̀ gbá anábì ni mo gbọ́ púpọ̀ tó ní à anábì ni farabalẹ̀ anábì ni farabalẹ̀ ó ní òfin ó ní ẹ̀fin ẹlẹ́kẹta òun ni pé téèyàn bá kú ò nínú Islam tó bá lóun ò ṣe mọ́ tó bá lóun bẹ́ẹ̀ di kèfèrí ọgbọ̀rọ̀ tó yẹ kán kú anábì ni mo gbọ́ mo ní à ní ó farabalẹ̀ ó ní téèyàn bá fẹ́ wọnú Islam ti yín tó fẹ́ kó láàrin kèfèrí wa tá a bá láàgbà ọwọ́rọ̀ sí gẹ́gẹ́ fún anábì ni mo gbọ́ wọ́n ní ọyọ jẹ́ ká kọ̀ kí ní ìkalẹ̀ gbàtọ́ fẹ́ kọ́ Àlì mú kọ́lámù lọ́wọ́ anábì ni kọ́ ipe ẹ̀hún anábì ni yàrá kọ́ kalẹ̀ wọ́n ní hada ahadun bayna nabiyyillahi wa rasulihi muhammadu sallallahu alayhi wa sallam wa ali makkah ó fi ṣe tọ́pìkì ẹni pé kíní ẹndì ọwọ́ fẹ́ bẹ̀rẹ̀ káwọn ọmọ kọ́ wọn yóò ní ah, yọ nàbí ìwà rasúlù yọkù mẹ́ àfẹ́ parẹ́ kù mẹ́ alì ní ìní parẹ́ ànábì ní parẹ́ alì ní ìní parẹ́ òní ànábì ní àwọn ọmọlá ànábì náà làbí gbà fún ọ tábàmọlá ànábì ànímọ́ta kù ọ èyí sànábì lójú tiwa nìyí anábì ní parẹ́ alìní ní parẹ́ anábì ní ọ̀dà mú ọwọ́ mi wá fọwọ́ mi pa ibi tí rọ̀súlù bá wà mẹ́ẹ̀ fọwọ́ mi pa bẹ̀rẹ̀ alìsì fọwọ́ anábì parẹ́ báyìí. Umar wa ń tara alasna alalhaq alaysu alalbatil anábì ní farabalẹ̀ o ni ó ti mọ̀ pé mùsùlùmí tó bá gbọ́ òfin ọlọ́mọba yé èyí máa lọ lè é ṣe jàgídíjàgan jàgídíjàgan anábì ọkọ wọn jàgídíjàgan So anábì ní sáfarabalẹ̀ sáfarabalẹ̀ umaru sọ pé àṣebó rí rọ́nà wá ṣíbá aláwà lẹ́nu òdodo anábì sáfara rẹ̀ balẹ̀ àṣẹ ọlọ́run kò sí ìdè sáfarabalẹ̀ tí wọ́n sì farabalẹ̀ wọ́n sì kọ ogun àdéhùn ó sì dún ọdún kẹsàn-án lóòótọ́ ọdún tó tẹ̀lé anábì ṣẹ̀ṣẹ̀ wá wá fún fatiwa ní maka ẹ wá wo gbogbo ọdún mẹ́wẹ̀ẹ́ mẹ́tẹ̀ẹ̀tàlá tí Ànábì sallallahu alaihi wasallam tó lò ní Mẹ́kà aláwọ̀pá gbogbo àwọn òṣà wọn ànábì ọ̀tọ́ jì wọn ànábì ọ̀pọ̀ ọkàn wọn torí pé kìnnì kìí tó ta lẹ́ẹ̀lẹ́ lànàbì fẹ́ fọ́ àwọn òṣànú ẹ̀mí ẹbọnú ẹ̀mí lànàbì fẹ́ wó kìí tó ta lẹ́ẹ̀lẹ́ ànábì ti wá wo gbogbo òṣànú ẹ̀mí wọn tán ìgbà tó wá padà wá lọ́dún kẹsàn-án kò sálẹ̀ ẹ̀lẹ́ wọn kàn ń wò ni wọn wò wọn ni wọn ń sọ fún wa sheikh fozan ni pé ká mójútó ẹ̀sìn wa tá a bá ti mójútó ẹ̀sìn tá a mójútó àkéèdà wa gbogbo èmi ni ẹ ta ló jẹ lórí fún wa ẹ kíníkan ni wàá jẹ kíníkan ni ọ̀jẹ́ kíníkan ni òsè kíníkan kò sí tọkàn mójútó ẹ̀sìn rẹ tó bá ti mójútó ẹ̀sìn rẹ tó kálukú mọ́tò tó kálukú mọ́tò ní yàrá rẹ̀ ó fi pé kùsùn ní ọ̀jẹ̀ nẹ́rẹ́ gbogbo ayé àdéhùn ọlọ́run ní ọlọ́run ní wa'ada Allahu alladhina amanu minkum wa 'amilu salihat la yastakhlifannahum fil ard kama stakhlafa alladhina min qablihim ọlọ́run ní mo ti sàdéhùn fún yín àdéhùn ní wallahu la yukhliful mi'ad ọlọ́run èyí apá àdéhùn rẹ̀ àwa ni àti ìdá tó sọ pé ẹnìkan ní jolórí fún wa ìyá ń jẹ wá oníkẹ̀kẹ́ kan ẹnìkan bíi sálàfù kan ó níbò làwọn olórí ìṣe wa ń fún wa lè mọ̀ báyìí wọ́n èé ṣe báyìí láyé Umaru wọ́n èé ṣe báyìí láyé Abubakari wọ́n èé àwọn Umaru èé ṣe báyìí Abubakari èé ṣe báyìí Ali èé ṣe báyìí Usman bọ́nà Umaru bọ́nà Abdulaziz wọ́n náà ni sẹ́yìn náà rí bí àwọn tí ń bá àwọn Umaru ló ń bá wọn ẹ̀yìn bí àwọn tó bá Abubakari ẹ̀ rí bí àwọn tó bá lónìí kàmẹ́tẹ̀ kúnú yuwalla alaykum bẹ́ẹ̀ ṣe rí lọ́lọ́run ṣe yín olórí fún yín tẹ́ bá jọ dájú ọlọ́run àgbẹ ọ̀dájú lẹ́yìn rí tẹ́ bá jọ lójú àánú ọlọ́run gbó lójú àánú lẹ́yìn rí bá ṣe rí nù. so òun ni pé ohun tó kàn wá ní kásá mójútó ẹ̀sìn wa tábà ti mójútó ẹ̀sìn wa pàtàkì ló tá a mójútó àkídà wa ti ń jẹ́ ọlá ti ń jẹ́ ìpàṣẹ yóò pèlà rẹ̀ bá wa yóò wá bá wa fúnra rẹ̀ ní amọ̀lòfin gbádùn amọ̀ṣèjọba gbádùn níbi tí mo ti lọ òun ni pé a kì í bá wọn jà láwọn tó bá já láṣẹ kúrò àbí wọn kì í ṣe mùsùlùmí torí pé kí ni aburú ní agbára tí ó ṣẹlẹ̀ nígbà ni mo ń sọ mo sọ lẹ́kọ̀ọ́ níjọ ní nígbà àwọn boko haram yìí wọ́n ń ara wọn jẹ ni kí ló dé tí wọn lọ lé àtẹ́ǹtì aṣọ rọ̀dù látijọ́ yìí ẹ lọ àtẹ́ǹtì àtọ̀rọ̀ kì í dáhùn fún agbára bá ti dé torí náà sọ nípa àwọn ti lágbára aljihadu al'anu badaha aljihadu al'anu badaha ya ala nàìjírí aljihadu al'anu badaha ti bẹ́ẹ̀ mọ́bí tí pẹ́sidẹ̀ntì nàìjíríà wà ẹ lọ bá wọn bẹ́ẹ̀ bá àgbẹ̀ ti lágbára ẹ wá ń pa àwọn tí wọn ò mà wọn láì mọ̀ kan tí wọn mọ̀ kẹ́kẹ́ wá ń ìlànà alùsùn náà àti àìgbọ́ àgbọ́yé irú àwọn hadith peter nubai àti hadith ta'amul ma'al umara àti àìnífẹ́kẹ́ sunna ọ̀tọ̀níkẹ́ oní sunna ọ̀tọ̀níkẹ́ onífẹ́kẹ́ sunna onífẹ́kẹ́ sunna ọ̀tọ̀níkẹ́ ọmọ dáwà ọ̀tọ̀níkẹ́ ọmọ fẹ́kẹ́ dáwà so imam Nawawi rahimahullah wọ́n ní ma'anáwó wọ́n ní ìtumọ̀ hadith yìí mo ní máa ń kẹ́rẹ́ abiqalbihi ẹni tó bá fi ẹ̀mí rẹ̀ kan tí aláṣẹ bá ń ṣe ọ̀làmì ẹsẹ̀ tẹ́ inkara biyadi tí ò lágbára láti fọwọ́ kọ̀ wala bil lisan àbí àwọn faqad bari'a minal ism ẹnìyẹn ti là níbi ẹ̀ṣẹ̀ wà á dá wazifata ó sì mú kíni rẹ̀ wá ó ti mú ojúṣe tiẹ̀ wá nù iṣẹ́ rẹ̀ ó ti ṣe ẹni pé kò fẹ̀mí rẹ̀ kọ́ ومن أنكر بحسب طاقته أنت بواقع إباجة pẹ̀lú bí agbára rẹ̀ ṣe mọ́ faqad salima min hadhihi al-ma'siyah òun ti là níbi ẹ̀ṣẹ̀ nù o wa man radiya bi fi'lihim ẹ̀tọ́ bá wá yọnu sí ìbàjẹ́ wọn wa taba'ahu tó ń tẹ̀lé wọn wípé àwọn olórí ń kó owó jẹ ọlọ́njẹ́ kí mi náà rí bí kó jẹ ń bẹ̀ o ṣẹ̀gbẹ́ lómi àdúrà ti ń ṣe nù náà ni ọ̀rọ̀ lù ìfi súyàn ọ̀rọ̀ lùyìí ó ṣúyàn níbi ọ̀rọ̀ àwọn tó láwọn ń ṣe òṣèlú àti kíní àti kejì kò sẹ́ni tó lẹ́ni ire nínú wọn ìlọlẹ̀ kó owó jẹ ìkólujẹ náà ní bẹ náà ní dààmú gbogbo wọn tí ó bá rí bẹ́ẹ̀ ó sọ lórí ìwà dìbìtì náà kò nídìí kọ́mọ ní pé ọmọ yóò adìbìtì náà pé ọmọ á di ìjà ìbára ló kọjá àti kíní kẹrin ah so òun ní pé káwárí ẹni tó lágbọ́ yẹ́sì wọ́n lọ lọ́lọ́ lera rí wàárín wọn sẹ́rí pẹ́ ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ sínú àbí káfà kan máa ní ẹnìkan ní ẹdìgbò bẹ́ẹ̀ mọ́tìgbò bẹ́ẹ̀ nìkan ó fi rẹ̀ ẹ̀sẹ̀ sí ní jẹ́ báwọn ẹ pé kan sẹ̀sí níjọ́ ní Táíwò ó kírun tán máa lọ pẹ́ nìkan nìkan dìbò ẹ̀sìn tó fẹ́ ṣe náà nù kí ló kàn kí ló kàn sóṣèlú ẹ̀sìn náà ń ṣe ní ẹ́ àti kí ní àti kìkì ta ló sọ pé ẹ̀sìn òun lọ lè ń ṣe ń bẹ̀ ní ta sọ fún pé ẹ̀sìn níbẹ̀ lọ lè ṣe ń bì nítorí sọ ní pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ yìí tẹ́ sọ ní ẹwọ Ọbásanjọ́ sọ ní onígbẹ̀ ni kì í ṣẹlẹ́sìn ó ní gbogbo àwọn tí ń dáná kú kiri ó ní wọ́n ó ní dẹ́rẹ́bà rẹ̀ àjọ tóun ti mọ̀ kiri ó nínú rédíò mo ti tó jára gbọ́ báyìí tí wọn ò bẹ́ sí lọ wọn lọ lè rẹ ilé mà wọn tó bá lọ lọ bẹ̀ wọn lọ lè ọ̀rọ̀ àmọ́ wọn láàrin ni kódà fatawa sheikh osemin fatawa sheikh osemin àti albani tí ẹ bá tó farabalẹ̀ ká dáadáa wàláyé ẹni pé kódà kò sí àǹfààní fún ẹnìkan kan níbẹ̀ nínú bí irú òṣèlú wa táǹsì nàìjíríà yìí nínú bàbá albani ẹ̀yẹ́ lè ṣòṣèlú àbí ẹ̀yẹ́ lè dìbò bàbá kìíní ẹ̀ kò sí àǹfààní fún wa yìí bẹ̀rẹ̀ ara torí àwọn tán lọ bàbá yẹn pé tí wọ́n ṣe pé tọ́lọ́run náà bẹ̀rẹ̀ olùdó ń ṣe so ibi tá a ti lọ òun ni pé kí èyí wá rà àwọn tán ń saburú tí wọ́n náà wá ní ìwọ náà jọ ìwọ̀n àwọn ni yé ìfẹ́ jọ ìwọ̀n kí ló bẹ̀rẹ̀ lé bẹ̀rẹ̀ lé bẹ̀rẹ̀ lé sí dáadáa rọ́ọ̀ni ọlọ́sí dáadáa torí ara wọn náà ń bá lọ tí wọ́n pín kọ́ra gbogbo àwọn tó ń sòṣèlú gan ewu ní ṣe ń torí ọlọ́run tó kálukú ọ̀jẹ̀ ni wọn kì á ń gẹ́ máa ń sọ wọ́n ní dirty game náà ní politics wọ́n ní eré ẹ̀gbin ó sọ fún ẹni tó bá kú síbẹ̀ gan báwọn gan máa ń sọ ẹni tó bá kú síbi politics kò ní lójú kò ní rí àforíjì ọlọ́run kò ní rí ọ̀nà ọlọ́run kí wọ́n wá ní wọn gbẹ́sìn yìí wọn lọ lé ọlá tọ́lọ́ bá ní ojú bẹ́ẹ̀ ìtọ́kẹ́ kan wá ní pé tọ́ ọlọ́run tí ó bá ràn wá lọ́rùn tí ò ní jẹ́ òsínbà fún wa nípa ọ̀rọ̀ ayé wa tọ̀rọ̀ ẹ̀sìn wa kọ́lọ̀ kọ́yàn fún wa àwọn kẹmọ dictate ṣe ẹ dictate ìdílé yìí náà nígbà tó fi ní tánú lẹ́nu ẹ mọ predict tọ́lọ́wọ́ kẹmọ fi hàn ọlọ́wọ́ kẹmọ wòye báyìí pẹ̀ ẹ̀ ń tẹ̀ ń sinra yìí kẹ́ kẹ́ kọjú sí ẹ̀sìn kọjú sílẹ̀ kẹ́ mọ́ bẹ̀ ní kí n yẹn tó bá dáa fún yín náà òun ni pé ẹni tó bá lọ lè kún wọn lórí ẹ̀ṣẹ̀ fàwọ́wọ́lá àásì ẹlẹ́ṣẹ̀ nù òun náà ṣẹ̀ ọjọ́ ẹlẹ́ṣẹ̀ nù òun ni pé yẹn lọ lè jọyìn àwọn èèyàn tí bá ń ṣàìdá kí wọ́n ní èmi náà dára wọn anábìlá tẹkùnú ìmáà anábìlá máa jẹ pọ̀lọ́pọ̀lọ́ kí láyà Rasulullah máa wọlé ìmáà kí ni jẹ́ ìmáà

tọ́bàdé ó ti dà lọ́nà yìí òun náà tọ́bàdé yìí náà wọ́n ń jó òun náà mọ̀ jó oníkọ́ tó báyìí kó ní kí ní ṣe ń tẹ̀lé ń jóná ẹ̀hẹ́n ó ń làákà ìrùn bí akílẹ̀ ń jó sí ẹ̀yẹ́ ó ní àbí ẹbí màá bẹ́ ń ṣe ìyàwó wọ́n kàn ń jó òun náà sàn kẹ́kẹ́ òun náà kàn ń jó àá ló pò ní òun ẹbí ọdún kí là ń ṣe náà mo ní tẹ́ǹjó lẹ́yìn lẹ́yìn náà tẹ́ǹjó náà ni arìndínú tó yẹ máa ń wo tó bá kó sí so òun ni pé kéèyàn kan rí báwọn yẹn ń ṣeré kí ọ̀nà kan kó ṣeré béèrè pé kí ló dà ilé ṣe báyìí n ti ń kó bọ̀rọ̀ pọ̀ wá gẹrun nípa ọ̀rọ̀ ẹ̀sìn àní béèrè pé kí ló dé tẹ̀lé ṣe lẹ́yìn ìtàlónì ẹ̀ máa ṣe ẹ máa wọn méké mi tó bá ń làákà yìí tẹ́ bá ń jẹ kiri kan ló wà ní kínú kínú ó wà sọ wọn pé kíní ni ọ̀nà sódùn tó bá ti ní kóòdù ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ ọmọ tó gbọ́nù ẹ̀dínkì mi náà jẹ́ wò sẹ́gbẹ́ tí wọ́n ti kọ́kọ́ bí ọ́ pé kí ló ń ṣe àwọn ọkàn rí ọkàn rẹ̀ ọkàn ìdájí jà á ìwà rí ọmọ òní ọmọ báyìí àwọn ah, tí olóyún kòrò báyìí so èèyàn fẹ́ gbalẹ̀ rí so bẹ́ẹ̀ náà ni tí ìyẹn bá rí ní ṣe dáadáa kí wọ́n ní àmọ̀ ah, sí má ti sábúrú àánú tó máa ṣe ò sírọ́ọ̀sì nù ọmọ nǹkan tó ń ṣe. anabi sallallahu alaihi wasallam níbi hadith ẹlẹ́kẹfà ummul mu'minin Aisha radiyallahu anha òun ayéhùn hakam zainab bintu ja'sh òun lọ gba hadithi wa nínú àyàwó ànábì náà yìí radiyallahu anha kọ́lọ́ wọn bá kí ọmọ ọyọ́nu sí anna nabiyya sallallahu alayhi wa sallam ó ní ànábì dakhala alayha fazi'an ànábì wọlé jọ kẹ pẹ̀lú ẹrù bí kí wọn wọlé kára yẹn wọn gbọ̀n èyí kára yẹn wọn balẹ̀ يقول لا إله إلا الله أنا أقول لا إله إلا الله أنا أقول wọ́n ni wailu lil arab min sharri qad iqtaraba iye wàhálà dé sáwọn lárúbáwá abúti súnmọ́ futiha al yawma min radmi ya'juj wa ma'juj misla alihi wa halqa bi usbu'ihi bi usbu'ayhi al-ibham wallati taliha anabi ni wọ́n ti rọra sí gàgá kankalẹ̀ nínú àwọn Ya'juj àti Ma'juj inú ọ̀nà tí wọ́n gbà dáyé wọ́n ti rọra sí díẹ̀ kalẹ̀ ó ànábì wá ní díẹ̀ báyìí náà rọra sí kalẹ̀ ànábì mú àtàǹpàkò rẹ̀ àti ọwọ́ tí wọ́n fi ń fa ọ̀tá àwọn fi ń fa ọ̀bẹ láyìí ànábì wá rọra fọwọ́ sí báyìí díẹ̀ báyìí wọ́n ti rọra fẹ́ sáyé fakultu ya Rasulullah olóhùn wá ní wọn ànábì yàwọn ànábì ló ń pe ànábì yẹn ni pé Zainab bintu Jahsh olóhùn pe ànábì olóhùn wá ní àtúhùlíkù wàfíìnà sọ̀lẹ̀hún ànúhùlíkù wàfíìnà sọ̀lẹ̀hún ó ní yé sí gbogbo àparẹ́ ní báyìí ìbáwọn ènìyàn ń bẹ láàrin wa ànàhàlíkù wàfíìnà sọ̀lẹ̀hún sí àwọn àparẹ́ ní táwọn ènìyàn ń bẹ láàrin wa kọ́ọ̀lù ànábì ní náàm bẹ́ẹ̀ ni gbogbo ilẹ̀ parẹ́ ìdàkẹ́sùrọ̀ lẹ́kọ̀ọ́ bàṣù táwọn èèyàn bú bá ti pọ̀jù láàrin àtàwọn èèyàn rẹ̀ òun náà wọ́n parẹ́ papọ̀ mọ́ wọn ni nítorí ní ṣàlàyé níbi àdìsí yìí òun ni pé àìlẹ̀mú mi àìlẹ́ mi nùgbò wà inú àwọn àpẹẹrẹ tá a gbọ̀n pa ànábì ọlọ́run lélẹ́yìn náà ni pé ànábì ọlọ́run lànàbì ọlọ́run bá fi hàn án wípé àwọn aburú kan fẹ́ wọnú ìlú ní àwọn Yàjújù àti Màjújù pẹ̀lú àbá ànábì sallallahu alaihi wasallam sẹ́ni kò tó bẹ́ẹ̀ ọkọ́lọ́run náà pírẹ́díkì o ẹnì kò tó bẹ́ẹ̀ ó ní àwọn àdìgbé kíní kan ṣẹlẹ̀ àwọn ọ̀gbìn bolo ti rí sanabi yan ni tó anabi sallallahu alaihi wasallam òun ni tó ń ta abẹ́ ló mẹ́rin pé gbàtà anabi ni aburú yóò ṣẹlẹ̀ ìpamọ́ òdì báwọn èèyàn Aisha wọn ni ha ẹni wọn wẹ̀ ni Zainab radiyallahu anha wọn ni ha sáwọn tó jẹ́ nílé náà parẹ́ mọ́ wọn ni anabi dàlọ́ kí gbogbo wọn wọ́n parẹ́ o táwọn ẹni bú ti pọ̀ níbí láti mọ̀ pé àṣẹ àwọn aláburú bá ti pọ̀jù ní àwùjọ lọ́pọ̀jù láwùjọ ló dá wa lálẹ́ ló dá wa lálẹ́ torí pé kí gbogbo àwọn náà jẹ́ àwọn ẹni rẹ̀ ń aburú wọn ó jọ ṣẹlẹ̀ lé wọn lérí papọ̀ ni àwọn tó bá di ní ọ̀gbọ̀dà kìyàmà ọlọ́run á yanjú rẹ̀. lèyìnbó yé sàtẹ̀yà tó yé mílẹ̀ lọ́kọ̀ọ́lẹ́sì ọlọ́run á yanjú àwọn èyí tí ó burú ọ̀rìn tí ò dáa tó wà yọ àwọn èyí tó dáa kúrò níbẹ̀. níbí yìí ni pé gbogbo atábá ti rí ẹni tí ń ṣàbúrú ká dákun tó tọ́ lọ́hùn ká ló máa dákẹ́ má máa dákẹ́ gbogbo ẹ̀yà ogun tó bá léwu káwọn èèyàn máa ṣe ká máa dákẹ́ o tábà ti sọ tọ́ aṣọ ti wà nù ká sì máa sọ ń sọ pé mo ti sọ tèmi fún ọ ọgbọ́ gbówó ọmọ gbọ́ ó sọ ní sọ tí ẹni nínú òfin máa pé ọ̀rọ̀ láńlá lọ́n bá àwọn sọ tí ó fi lè tẹ́tí láti fi gbọ́ àníyàn pé kò gbọ́ kó lè yẹn tó máa ń bẹ lọ́hùn fún yàn kí ọlọ́run mọ̀ láyé ní ibi abúlé ń ṣe yìí ọlọ́run mọ̀ ní kọjá oko bẹ́ẹ̀ ẹ̀rọ ń bẹ lọ́wọ́ bá fún yàn anabi sallallahu alayhi wa sallam ọbẹ̀ lọ́wọ́ bá fún umar anabi ní allahumma aizan islam bi ahadi al-umar yìí tọ́lọ́wọ́ jẹ́ kí islam yìí kó níyì pẹ̀lú ọ̀kan náà àwọn umar méjèèjì yìí bákan náà anabi sallallahu alayhi wa sallam ó bẹ lọ́wọ́ fún ìyá abu hurairah àdìsí ẹ̀ mẹ́nu sọ̀rọ̀ muslim ìyá abu abúrera gba islam ya rẹ̀ gba islam ya ìmọ̀ máa bu abu abúrera ni àwọn ewu tó le tó le tó le yóò bú abúrera tó bú ànábì náà nínú abúrera mo máa sallallahu alaihi wasallam wa bẹ̀rẹ̀ sí ní wa ní kí ló dé wọ́n ní ìyá wa ní kí ló ṣẹlẹ̀ wọ́n wá sọ Ummu Abu Hurayra Ummu Abi Hurayra ọlọ́wọ́ bá mi fi ìyá Abu Hurayra bá mi fi bá mi fi mọ̀nà Allahumma ìdí Ummu Abi Hurayra ọlọ́wọ́ bá mi tọ́ sọ́nà Abu Hurayra lóhùn délé báyìí bó ń ṣe báyà ìyá bá ń ṣe ṣàádà pé ashhadu an la bó ń ṣe wọlé báyìí ló bá báyà ìyá fi ọba mi sọ láti jọ yìí pé kí n kan ashhadu an la ilaha illallah ṣùgbọ́n Abu Hurayra ṣe tó òun ni pé èèyàn máa ń ṣàdúrà fún tí bá ń sa ìdá lọ́nà amúsà sànù rẹ̀ yìí nínú àwọn àárọ̀ àánú ni tí wọ́n bá ń bá ń bá ìṣẹ̀lẹ̀ ayé lọ́wọ́ ìkórè dábùn wọn. kúrò àìkú rẹ nìyẹn òun náà kọ́ ṣe àwọn màláìkà ni ọlọ́run bá sọ pé àwọn màláìkà kan bẹ tó ṣe pé wọ́n máa ń ṣàdúrà fún àwọn ẹni tó bá jẹ́ ẹni rẹ lọ́nà jẹ́ kan tó máa dáa sí i. ìwọ̀n náà kọ́ ṣe wọn lọ bí ilé oṣù jẹ́ lọ. الحديث السابع حديث لك أبو سعيد الخدري رضي الله عنه ورب حديثه هنا قال لا نبي صلى الله عليه وسلم إياكم والجلوس في الطرقات أنا بني أدوي ẹsọra fún ìmọ̀ jòkó láàrin ọ̀nà kí ní àwọn àyà ojú ọ̀nà kí ọmọ lọ jòkó mbẹ ẹni kí táwọn ẹ̀rọ ń gbà kọjá gbà lọ gbà bọ̀ gbà lọ gbà bọ̀ ànábì ni ẹ ṣọ́ra fún ìmọ̀ jòkó nírú àwọn ojú ọ̀nà báwọn faqalu ya Rasulallah àwọn sábà wà ní wà nábì ma lana min majalisina buddun wọ́n ní àwọn òrìbó mi ta lè jòkó bí tá a ti mọ̀ sí fàájì àárín ojú ọ̀nà ni àwọn ẹ̀mọ́ ń gbàbẹ̀ lọ́wọ́ máa ń gbàbẹ̀ bọ̀ sàgbé máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé kò sáyè míì tó yẹ pé kò sí tẹ́gbẹ́ lè sí fàájì ojú ọ̀nà níbi àyè fàájì yẹn ọ̀bọ̀ sí. nàtà hajj fiya a máa ń sọ̀rọ̀ níbẹ̀ ni fàkọ́ọ̀lì àkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam anabi wa sọ fún wa pé fàídà àtẹ̀yìtùm fàídà àbẹ̀yìtùm tẹ bá sá ní ẹ nígbọ́n tí mo sọ fún yín tí mo ní kẹ́ ẹ má jòkó láàrin ọ̀nà má tẹ́ ẹ̀ rí bí tẹ́ ẹ ti lè máa jòkó ojú ọ̀nà òun náà lọ ilẹ̀ mẹ́jìlísà àfi àwọn ojú ọ̀nà òun lẹ́sà tẹ́ máa jòkó anabi ní fa'atu tariqa haqqa ojú ọ̀nà yẹn o ẹ gbọ́dọ̀ fún ní ẹ̀tọ́ rẹ̀ bá mẹ́mọ̀ jòkó mẹ́ ìgbọ̀dọ̀ mọ́ fún ní ẹ̀tọ́ qalu àwọn sàhábà ní wa ma haqqu tariq ya Rasulallah kí ni ẹ̀tọ́ ojú ọ̀nà qal anábì ní ghaddul basar anábì hmm. ní ọgbọ̀dọ̀ máa rẹ ojú rẹ kalẹ̀ ọ̀rọ̀ ojú wọ́n bí olómi fá tó bí nǹkan mọ̀ pé ah, ah, wọ́n sì ń wòyàn ní báyìí ah, sì máa wòyàn wọ́n láwọn ti pọ̀ náà yóò ní ẹ̀fọ́jú gbéyàn ṣubú anábì ní ẹ máa kájú yín kó lára obìnrin olómi lára èèyàn kéèyàn kó ọkùnrin náà kéèyàn wọn bọ̀kẹ́ kàásẹ̀ tó ojú sí tó àwọn pé ah irú àdánwò rán ni anábì tẹ́ bá ti páàrin ọ̀nà lẹ́jù kó máa báyàn gbàgbẹ́ kọjá ẹ máa rẹjú yín lọlẹ̀ ẹ máa rẹjú máwọn èèyàn mọ́ lẹ́yìn náà wàkà fúl àdà ẹ máa kówó aburú lọ́wọ́ ẹ máa máa báwọn èèyàn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jòkóhùn kí wá mẹ́gbà lọ́wọ́ láàrin ìnà ìfọwọ́n tó bá ti kọjá yàn yóò máa jẹ ẹgbà ni àbí tá a bá ti kọjá yàn gbogbo àwọn mọ́tò wa máa gbó lọ́wọ́ wọn gbogbo ọlọ́kadà tó bá kọjá káfíńpọ̀lì àgà ẹ máa níyàn lára lẹ́yìn náà wàrọ̀ dùn sàlám tó bá ti sálámù sí ẹgbọ̀dọ̀ mọ́ dáhùn ó mélòó báwọn ó mẹ́ta lẹ́yìn náà wal amru bil ma'rufi ẹgbọ̀dọ̀ mọ́ pàṣẹ dáadáa lójú ọ̀nà ọ̀nà tẹ́bá rẹ̀ ní sàbúrú ẹ̀tọ́ yìí nìkẹ́ sọ fún un yà mọ̀ sí báyìí máa ọ̀dà báyìí ojú wa ń ṣe jàmbá fọmọ lọ́mọ àmọ́ sí báwọn máa báyìí ni ó ṣe wà náà yìí àná ìmúkà ẹgbẹ̀rún kọ̀ bàjẹ́ níbi àwọn ẹ̀tọ́ ojú ọ̀nà nù márùn ẹ̀tọ́ bá lọ́wọ́ mọ̀jòkó lójú ọ̀nà tó bá ti mọ̀ póòlì lè ṣe àwọn nǹkan wọ̀nyí ẹjọ́ lẹ́mọ bá lọ ẹ̀fẹ̀ kan mọ̀ jòkó lójú ọ̀nà máa sọ àwọn eléyìí ni àwọn ẹ̀kọ́ ńláńlá sáré nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí ó ṣàlàyé bí al-amru bil ma'ruf àti náírà ló ń ka olùkọ́ tí ẹ bá jòkó láàrin ọ̀nà gan ìyẹn lè ṣe amru bil àti náírà ló ń kò síbi tí yóò ti ní bùkátà sí al-amru bil ma'ruf wan سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم Ìbéèrè your yìí. If someone sleep and wake up, he feel a spiritual attack. He was unable to speak louder. All his body speaks. But he was reciting Surah Al Bushik, Surah Al palace and Nas gently. After reciting the Surah, now regain his strength. Then I shrank back and become early. Please, what is the name? Kí ló ń gbàgbọ́ àyàn bá ṣẹlẹ̀? Pé èèyàn sì kò sí ìpinnu pé bí ara yẹn yẹn kàn jí lójú oorun bí ara yẹn wíìk kò lè sọ̀rọ̀ dáadáa mọ́ àbí yẹn ṣá ń rí pé òun rí àwọn nǹkan kan tí ó yàtọ̀ sí bí ara òun ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sòtọ́nà sí kọ́ ẹnìyẹn máa ṣe tó kí o sa ọkà kò sí ọkà ráwọ́pẹ́ fọlá tó ráwọ́pẹ́ fọlá tó dá kí ni ẹ padà fún un náà nìyẹn nítorí yẹ kó ṣẹlẹ̀ kó dúpẹ́ fún ọlọ́run ọba so irú eléyìí mini rẹ̀ ọlọ́run ọba lọ́mọ ọlọ́run ọba lọ́mọ ìtumọ̀ rẹ̀ ọlọ́run ọba lọ́mọ ìtumọ̀ rẹ̀ wọ́n lè ṣe é kọ́jẹ́ pé láti ibi sẹ́ṣẹ̀rù ẹni bí àṣàṣì tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so tọ́lá lómi lè mọ ní wọ́n tó ní kò sí àṣàṣì wọn yóò sí oògùn ẹ̀ alùsùn ò sọ pé kò sí oògùn àmọ́ táà ń sọ ni pé oògùn ò lè ṣiṣẹ́ àyàfi pẹ̀lú ìyọ̀mọ́lọ́ ntọ́nà sí ní oṣù náà ni ó sìn tó ń tàn sàn nìyẹn nítorí bí dábàá ní kò sí sí ṣẹ́nu gan omi pé yẹn ń tako alukur'an yẹn ń tako hadith anabi sallallahu alayhi wa sallam àmọ́ àdìsọ́kàn mùsùlùmí ni pé ṣẹ́ṣẹ́ù kò lè ṣe àfi bí ọlọ́run bá bá ní yóò ṣẹlẹ̀ tó lè ṣe ṣe kọjá pé láti fi ṣẹ́ṣẹ́ù bákan náà ó lè ṣe kọjá pé látọ̀dọ̀ ṣètọ́nù pé látọ̀dọ̀ ṣètọ́nù náà. والله أعلم السلام عليكم You're right. Can someone perform diamond on the wall or the concrete floor? Tó bá ṣe pé ara ilé tó ṣe pé ara ilé alámọ̀ ni ti pé a mọ̀ àti pé àwọn náà rí bí pẹ̀lú ilé tí wọ́n fi ṣe tí kí bóyá wọ́n ti kún lọ́dà àbí kankan. Tó bá pé ilé alámọ̀ ni èèyàn rí pé àbí àpáta èèyàn lè ṣe èèyàn lára rẹ̀ bẹ́ẹ̀ ìgbàmú tó wá pé tí wọ́n ti rẹ́ àbọ̀ ti ṣe kíní ni kí wọ́n máa ṣe kí wọ́n lè wá yẹ̀pẹ̀ àbí òkúta gangan àbí ògúlùtù sí kí wọ́n fi ṣe èèyàn mú wọ́n lọ ọ̀rọ̀ àìlọ́ Assalamu alaikum. Báwo ni a ó ṣe máa àwọn ẹran tí ọlọ́run ṣe ní aláàlú àti aráàlú nínú torí nítorí ilẹ̀ àti nínú omi àti àwọn tí ó ń kó gẹ́gẹ́ bí ẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àánú ọlọ́run ọba òun fi nǹkan tí ọlọ́run ọba fẹ́ ká jẹ òun ni ọ̀pọ̀ jù nínú jíjẹ níta ń jẹ lọ́pọ̀ jù nínú àwọn dábàá àwọn èyí tí a lè jẹ níwọ̀n bàbá yìí náà ni ànábi ti ṣe àwọn àlàyé rẹ̀ fún wa nínú tó ní í ṣe pẹ̀lú gbogbo tó bá wà nínú omi nínú omi tó pé nǹkan tó máa ń gbé nínú omi ni o tó pé nínú omi nìkan ni máa ń gbé ni o a lè jẹ nǹkan tó máa kó máa ń gbé nínú omi ó máa ń gbé nínú lẹ́lẹ̀ a gbọ́dọ̀ bí ejò bí ọ̀ní àgbọ̀dọ̀ jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kó lè gbé inú omi kó lè gbé inú odò tó agbé inú omi nìkan ní gbé àlejẹ ẹja akàn gbogbo ẹ̀ tó agbé inú omi báyọ̀ báwọn ẹranko náà tó agbé inú omi náà ń gbé ẹ̀rẹ̀ jẹ wọn. so àwọn èyí tó wá jẹ́ pé nǹkan tó ń gbórí ilẹ̀ lásán èyí tó bá ti ní ìkúlòbì náà dín mí náà sì bá rí fa haram ànábì ní tábà ti rí pé ó ní ọ̀gàn tó tún ní èékánná tó lè fi pa nǹkan jẹ ànábì ní ká jẹ nǹkan yẹn èèwọ̀ ni kóra tí nǹkan bá lọ́gàn tàbí pé kò lè èékánná lórí kèsì tó lè pa nǹkan jẹ lọ irú ẹran nìkan máa ń ní ẹran yẹn náà ní eyín ọ̀gàn àmọ́ àwọn ò ní wọn jẹ́ sèbá wọn lè èékánná wọn kì í ṣe àwọn white animal so tábà ti rí pé white animal ni tó sì ní ọ̀gàn gbogbo àwọn yẹn àgbọ̀dọ̀ lè lè láti láti jẹ ṣùgbọ́n kan náà kẹ́tẹ́kẹ́tẹ́ lé àkínjẹ ṣùkúrà ẹ̀sìn ẹ̀rí mẹ́kún yóò lè jẹ́ ó lè jẹ ẹ̀sìn tó àwọn sàábà láwọn jẹ kò sí nǹkan tí ó burú ń bẹ àmọ́ ọ̀dà páládà wọ̀ kàn kò dún ní máa ní ṣùkí ti ń jẹ ìwọ̀n mi kọ́ ọmọ ní ah, oúnjẹ kújẹ ní ọba mọ̀tẹ́ ní àyà ó ah, sì ń jẹ sí sí lórí àná jẹ tó irú àwọn nǹkan báyìí náà wọ́n fi ní nǹkan tọ́lọ́ ní ká jẹ nǹkan tó pọ̀ gan ni díẹ̀ náà ni àwọn nǹkan tí ọlọ́run bá ní ká má jẹ wọ́n lọ àìlẹ́ mu. inú àwọn ẹyẹ náà ìta bá ti di pé ó ní ọ̀gá báyẹn náà tó náà sì máa ń pa nǹkan jẹ àgbọ̀dọ̀ jẹ bí àwọn àṣà àwọn kòwé àwọn ìwà kẹta àwọn kẹta máa ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ jẹ gbogbo lè pa ẹran lè pa nǹkan jẹ fún àwọn kan nínú mùsù náà kì í jẹ mùsù àbọ̀ mùsù kí wọ́n lé mùsù káàkiri ní à ah, ọgbàdùn mùsù pọ̀ wọ́n yìí máa ń dùn ah, ah, ní àìjẹkújẹ kí ní ní ẹ̀rí àbọ̀ kété wọ́n jù kété kò sí oye jẹ́ òkété o tó gbogbo àwọn kan yẹn kàtí òkè jẹ ni tí wọ́n lọ àìlẹ́mù oníbẹ̀rẹ̀ ìlú ẹ̀ pé ó ní asalaamu alaykum wàdí ìlànà hàdà àdé alẹ́bí tẹ̀kútù fún sọ́ràtù àṣ alẹ́bí tẹ̀kútù fún sọ́ràtù àṣ sọ́ràtù àṣ fàcàlnà máa wọ́pọ̀ àhìnà wù ọ̀mẹ́nà. anabi sallallahu alayhi wa sallam ní sọ́nà ní xadìsí òun pé káfíńmá pàtàkì ìrún àlásàrì. O ká fi mọ̀ pàtàkì rẹ̀ anábìwá ni tí ìrun alásàrè bá bọ́ fún dáìgẹ́ bí ẹni tí wọ́n ta dúkìá rẹ̀ ní ọ̀fà àbí wọ́n ta ara rẹ̀ pé tí mo sì bá bá dúkìá rẹ̀ àbọ̀ bá ara rẹ̀ rẹ̀ ìgbónú ló sì gbọdọ̀ bàjẹ́ tó bẹ́ẹ̀ náà nínú ìgbọdọ̀ bàjẹ́ pé ìrun alásàrè fún yàn tó wọ́n lọ àìlẹ́mú. ومعنى هذا الحديث أن يسير النبي شرك kí ni ṣé àdéhùn tó ní báwọn mo rò pé àdéhùn tó ní lóyún àwọn ọmọ ọ̀hánlẹ́mù ní tí anábì sọ ni pé ẹ ṣọ́ra fún ẹbọ kékeré ìṣẹ́nibu àṣíríkà asùgbà àbí ẹnẹ anábì ní akhwafu ma akhafu ala ummati àṣíríkà asùgbà anábì ní ẹbọ kékeré ń bàmílẹ́rù fún àwọn àlè قيل يا رسول الله وشيخ الأصغر ولكن يا بوكي كرينا النبي الرياء ونكاريني كاريني إذا لسه يمن يليون ولكن اليسير من الرياء شرك سمين مليون kódà tó bóyá àlàyé sẹ́ríwọ̀ àlàyé àwọn àfáàní wọ́n mọ̀ sọ pé díẹ̀ náà nínú kárí mi náà ẹ̀bọ̀ náà ni àmọ́ kò lè dín nǹkan kan lọ́wọ́ nínú ládàá yẹn tó wá pé díẹ̀ tí ń sáré rí dá padà ń sáré rí dá padà والله أعلم ìbéèrè wọ́n báyìí asalaamu salaamu aleykum ẹ dákun àlùfáà sáàlì máa pe àwọn àlùfáà ní àyàkùnmùlá bákan náà tí ó dá kí èèyàn máa fi kó máa fi tábà. ètò ọmọdé ń jẹ́ àyàkùnmùlá àyàkùnmùlá wọ̀bẹ̀ ìjẹ́ ààbò wọn gbọ́dọ̀ tí lóhùn àdúrà ni tọ́lá ọkọ̀ bá wa bọ̀ wílẹ̀ nì tọ́lá ọba wa jẹ́ kẹ́mọ́ ẹ̀yẹ pẹ̀lú àlàáfíà sọ́nà ni sọ́nà ni wọ́n ń pèèyàn bẹ́ẹ̀ sọ kí wọ́n ní ayyakumullah ayyakumullah ẹ̀yìn nígbà àzọ́kọ̀ mi níbi ayyakumullah ni sọ ayyakumullah kì í ṣe orúkọ rẹ̀ sọ gàmínà kẹrin anakumullah àwọn anakumullah wà wà lólé àwọn yẹn jẹ́ bẹ́ẹ̀ tó tó bá lẹ́nu káwé ti àdúrà fún yẹn wípé ọlọ́wọ́ bọ́ bàbá lápá tó ìwọ̀n abásúnà náà máa ń máa ń sọ yahyakum Allahu wa bayyakum tó wọ́n tó fi bayyakum sí tó ń bẹnu òsì tí ó ń bẹ nínú àṣà ìkírẹ ni àbí ìṣe àdúrà fún rẹ sẹni ẹni ó sì dáhùn pé àmín tó ẹnìkan òun náà tó ẹnìkan ẹ ah eh? insha yẹn sì insha allah wọn ahyakum allah amin so àbí wà ìyá lọ́wọ́ ọlọ́run jẹ́ kí wọn náà wọ̀ sẹ̀mí dáadáa sàmúkọ́ ní insha allah ah èyí wọ̀ lẹ́rì anabi sallallahu alaihi wasallam ní pé la taqulu allahumma ighfirli in shi'ta anabi ní ẹ má ma sàdúrà kẹ́ ẹ má ma fi insha allah ò sí má ọ̀rọ̀ ni ẹ má fi insha allah ò sí kì má lọ sí jimá insha allah lọ́la láago méjìlá. ẹ̀hẹ́n tí ẹ máa ń lo inṣàlá sínú àmọ́ pé yọ̀dà fún inṣàlá àìrọ́ ọlọ́run yọ̀dà fún inṣàlá ààbò nídìí báwọn so ọlọ́run àìlẹ́mù. naam ọ̀họ́ fífi tábà múmu tábà jíjẹ tábà gbogbo ẹ̀ pátápátá àrọ́ mi tábà àṣà níjẹ́ báwọn pẹ̀lú kí wọn máa fa ti gbó tiẹ̀ kílíà náà ẹ̀rí pé kọ̀sẹ̀ ní ọjà tí wọn máa mú gbóńdà láti mọ ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé kò dáa ẹ̀wọ̀n wọn ọmọlúwàbí tọ́lá ló tọ̀ àwọn mímẹ́ ẹ ti bá kọ́ ń bẹ̀rẹ̀ lẹ́dí ọmọ lọ́dẹ ọmọ náà sìgá wọn kò ń ṣe fáàrí ta ń gbá gan so kódà lómìnira tó wọn pé kódà ọgbẹ́ni ọlọ́run ní ń fa yálà sìgá St. Maurice ní ma fa àwọn wòlíẹ̀ ọlọ́run ó ní ó sì máa fa sìgá tó jẹ́ wòlíẹ̀ ọlọ́run so sìgá ẹ̀ sìgá ní tí wọ́n ń kópa àwọn báyìí ni ẹni pé àwọn tẹ́jú òyìnbó gan sọ wọ́n kọ́ sára rẹ̀ wípé tobacco kéré kan is dangerous for for health ó tún rẹ ó tún ó tún súnmọ́ pé ó lè pààyàn kékeré ó lè sábà bí kú sọ lólè yìí tó yẹ kí n jìnà sí ni bẹ́ẹ̀ náà ni àtàtà máa ń fi sẹ́nu òun náà tí wọ́n máa mú ọ̀dà àtàtà máa ń fi símú ọ̀dà gbogbo ẹ̀yàn ọ̀yẹ́ kí mùsùlùmí jìnà sí i wọ́n máa kọ́ sànù fún wa. السلام عليكم ورحمة الله وبركاته أريد أريد أن أسأل منكم هل تجوز الصلاة ووجهها غير النبي صلى الله عليه وسلم أقول اللهم صل على الشيخ فلان الشيخ فلان النبي صلى الله عليه وسلم ناني yẹn máa ń ṣe àsọlá tuntun ẹni lóhẹtẹ nínú èdè náà lọ kàwó ẹni kọ́ náà bá ní inna salataka sakanun alayhim ìyẹn ni pé dùá àjù pé àdúrà rẹ dùá náà bá ṣe fún wọn ìfọ̀kànbalẹ̀ ló máa ń jẹ́ fún àwọn mùmínì tá a pé nínú èdè bá ló wá kẹ́wọ́ pé lọ́sàdúrà fún lágbájá ni pé Allahumma sallimhu ọlọ́run bá mi là á min al níbi fìtínà ṣe pé asọ́látù wasalamu náà anábì ni a máa ṣe fún so àbí allahumma salli alayhi àmọ́ kò sí nínú àdúrà àwọn tó ń jẹ́ àwọn sálàfù wa tuta kó bá fẹ́ ni allahumma ati àfíà tó kó clear so ó bẹ́tà ju ká máa lo allahumma salli ala fulani tó ń padà wá dá wa lálẹ́ tó ń padà tó ní wọ́n sá sàlátù fún babalágbájá sàlátù babalágbájá àà kí wọ́n máa ṣerú àwọn àdúrà báwọn tí wọ́n lọ wá ẹlẹ́wù. asalaamualeykum sir ìbéèrè ìbéèrè lọ́wọ́ yìí báwo lọ́lọ́run ti ṣe ọgbọ́n àti làákàyè fún àwọn ìbò tí wọ́n fi ń ṣe bàálù àti àwọn ìbò ìbò ìbò lórí ìbò ìbò báwọn tí kò fi sí àwọn aláwọ̀ dúdú bẹ́ẹ̀ tí wọ́n máa ń tó máa ní lọ́la òjò rọ̀ tàbí nǹkan báyìí yóò ṣẹlẹ̀ lọ́la kò ṣẹlẹ̀ tí ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. sí àwọn aláwọ̀ dúdú àgbẹ̀ àwọn òyìnbó. ṣe rí ìbéèrè yìí ìbéèrè tí. ó ń dààmú làákàyè nìyẹn náà ni ó fi ń wo pé báwo ló ṣe lè bẹ́ẹ̀ báwo ló ṣe lè báyìí ṣẹ́ríbi tí ó tiẹ̀ bá darí làákàyè kan làákàyè yẹn kọ́ bẹ́ẹ̀ ni nǹkan yẹn ó ṣe máa jí sí láti ṣe lẹ́yìn náà bá wo àwùjọ wa lónìí nígbà kan àwọn ìgbà kan bẹ́ẹ̀ tó yẹ pé a ti lò kọjá láàrin àwọn aláwọ̀ dúdú yìí náà ni tó ṣe pé n tá a lè ṣe nígbà wọn à ń ṣe nìsín ṣùgbọ́n bá àwọn àpèjúwe wa àbí àwọn nǹkan míì tó ṣe pé à ń ṣe náà ìṣọwọ́sí rẹ tó ti yàtọ̀ sí tijọ́ òun tó ti pé àrùn sí mọ̀ pé á ah, ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ wo lápèjúwe ẹ wo àwọn tó máa ń sọ ní ìgbà kan ń fi kí ni àṣà tó máa fi ń ṣe tó máa fi ń júwe àṣà jọ̀hún tó yàtọ̀ sí àṣà tí wọ́n ń lò ní ìsìn tó mú pé bí làákàyè bá ṣe ń dàgbà sí náà ni nǹkan tí èèyàn máa mú jáde ni ó ṣe máa dàgbà sí ọlọ́run bá ló kẹ́ àwọn bàánú Ísírẹ́lì pẹ̀lú yìí o ẹ wo irú fìlà tí mo dé yìí tẹ bá dé ọ̀dọ̀ àwọn òyìnbó mi wọ́n ó sì máa wò ó wọ́n fẹ́ẹ́ ní kó gun àwọn nígbà tí mo bọ̀ wá sódà mo kọ́ àwọn fìlà mi kan lọ àwọn ọmọ Indonesia ní gbà lọ́wọ́ mi wọ́n là ń la ìkẹ̀bà jẹ́ pé á ah! táwọn ọmọ kékeré ọmọ kún wọn wú pé á kú lè ṣe kí ní ìṣe náà á ah, ah! ká ìjẹ́ ní òjì tẹ̀rẹ̀ ó kò so àwọn náà ń wo pé táwọn náà ń ṣe tí ń jọ àwọn náà lójú àwọn náà ni so bẹ́ẹ̀ náà náà ṣe ní nǹkan tí ń jọ àwọn náà lójú tiwa náà kẹ́tún lè rí mẹkáníìkì láàrin àwọn haúsá ọwọ́n mẹkáníìkì sí bọ̀ láàrin yorùbá rẹ̀ kẹtẹ́ so ó mì pé kó kálukú bá ṣe ń expose sí ọ̀làjú sí nǹkan tó kálukú ọmọ rí ṣe jáde sí ṣùgbọ́n máa aláwọ̀ dúdú kan náà sá ṣe bàálù tọ́sí ló gbéra díẹ̀ ó ti yé báwọn so ó mì pé tó bá rí kó bá tún rí àmójútó sí ṣẹ́rí tí ń dààmú ọ̀pọ̀lọpọ̀ tiwáyà yìí ni pé àwọn kọ́nà ìyá ń bẹ náà ló fi ẹkẹ́ yóò sin lọ́run pàlá èèyàn tó bá jẹ́ aláwọ̀ lú ẹ kó sin lọ́run kó sin súnà nẹ́bì ìyàlá ń jẹ láyé kí o tó wà léjì yàrá lókè yàmà àwọn ìbò àwọn yóò ń gbádùn láyé gbogbo ìṣẹ̀lẹ̀ ayé náà gbádùn ní bẹ́ẹ̀ làwọn lárúbáwọn náà ẹ̀rọ lè wo àwọn ọmọ nàìjíríà ní saudi pòṣíṣàn tó máa lábáwọ̀ mú láyé náà wọ́n mú bàtà àwọn sudan gbogbo àwọn kò fásità ní àwọn akùnrin ní ọmọ nàìjíríà ni wọ́n tó mọ̀ pé ah ọmọ nàìjíríà yìí gbá ní burúkú àwọn nàìjíríà kí ni ọpọlọ òun kú máa yàn lérí ni gbóntáyìn ní iná ṣe báyìí náà ṣe ń kẹ́ ẹ̀kọ́ débẹ̀ yìí àwọn náà lè máa ṣe bọ̀ kò sí lánàá rẹ̀ kò sí àwọn irinṣẹ́ rẹ̀ àbáwọn kankan mí ẹ̀ sáà dìde tó yíwọ̀n sí pé bóyá wá bẹ́tà fún wọn jù wá lọ àti bóyá kìíní gbélé ìsìn ní dálíkà mata'ul hayati àwọn ìgbádùn ayé ni so eléyìí ò jẹ́ pàtàkì tọ́lọ̀ wọn fi kí àwọn èèyàn kó fi nǹkan mìíràn kẹ́ àwa náà so kọ́lọ̀ wa kó kó ṣàánú fún wa so wọ́n lọ wọ àìlẹ́m. Assalamu alaikum ṣe é báyìí. سمعت من أحد الطلاب الله العلم مقولة من خوف الإجماع فقد قطع وهو وهو بس عبدي ولا يا كان يكون ó ní من خالف الإجماع فقد كفر ووردت عندي بعض الشبه وأرجو منك الإفادة ومن خالف الإجماع فقد كفر فلماذا لا يكفر من خالف قول الله والرسول نعم tuntun wa béèrè ni pé wọ́n ní àwọn ń gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ nìkan pé gbogbo tó bá ti kọ́lápà ìjìmá ní jẹ́ ìjìmá ni pé ìpanupọ̀ gbogbo àwọn sọ̀hábà báwọn tàbíìn tí wọ́n panupọ̀ lólérí ìyẹn ni pé kí wọ́n kọ́ láfa rẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ tó ṣe pé kò sí ìyapa níbẹ̀ ìpẹnu kò lórí ẹ̀ tẹ́lẹ̀ kankan kò tẹ́lẹ̀ kankan tako rí sọ pé ṣé ẹnìyẹn di kẹfìrí ni pé ẹ tó bá wá yapa ọ̀rọ̀ àní ńkọ́ àbí ó yapa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam solution yẹn sí kò ní di kẹfìrí ni so tọ́ba ní ẹni tó bá kálápà ìjìmá òun ni kọ́ra ikú tó ní pé ọ̀rọ̀ tó ṣe pé kò sí ẹ̀wù lápèjúwe kí o ní ìrún wákàtí márààrún náà la máa ń kí lóòjọ́ ẹ̀rí pé ọlọ́wọ́n ọba ojú kò yẹ wá bẹ́ẹ̀ anábìjú kò yẹ bẹ́ẹ̀ lẹ́yìn ìjìmá ìjìmá olùkọ́ mọ́ ààrẹ nìkan tó kálápà rẹ̀ yìí kẹ́nìkan wá dé kọ́ wá ní wọn ọ̀gbà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta máa kó ní yìnyín gbà pé ìrun méjì péré náà níbẹ̀ akásù bá kájú dábàá ìsìn máa sẹ́nu kó wá tó máa polongo rẹ̀ ẹ̀rí pé ìrìn ẹ̀yọ́ ti kálápà ìjìmá kọ́lá gbà táwọn afábá ń sọ̀rọ̀ ìjìmá ń gbà mí wọ́n máa ń gbé agbára fún gan ipe ìjìmá ipe ó ní agbára gan kọ́lá gbà máa ń kọ̀ dámà rẹ̀ ju kìyàsù lọ wọ́n kọ́lá gbà máa ń kọ̀ dámà rẹ̀ lórí kìyàsù ṣe ìjìmá so òun ni pé ìjìmá ìpanupọ̀ gbogbo àlùmọ̀ ni pé tí àwọn èèyàn yapa nu lélẹ́rí lọ́n tó bá yapa rẹ̀ ó di kèfèrí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kùránì náà tí wọ́n bá yapa hadith àbí wọ́n bá yapa kùránì pẹ̀lú tálàyé rẹ̀ clear sí i tí epo ní rújú nítorí ní ti ìjìmá ọmọ lágbára ni pé kò sí tí ó rú ọ lójú mbẹ́ ó ní pé kò sí rújú mbẹ́ lẹ́nu fi papọ̀ lélẹ́rí so والله a'lam. ìbéèrè ilẹ̀ báyìí ìjẹ́ ká ká máa ṣe oògùn ìdáhùn àbí oògùn ìsọyìn. ẹ padà síbi tí alẹ́ sọ̀rọ̀ sálà tó ti fún wa ní àwọn nǹkan tó lè kí ẹ̀kọ́ ọmọ yìí wá àbí tó lè kí ọjà gbé nǹkan kí ni nǹkan náà allahumma inni as'aluka ilman nafi'an sálẹ̀ mi ni a ṣe mi ká máa ṣe ká máa ọba so bákan náà ìwà mọ̀nà lè sọ pé àwọn ilẹ̀ àwọn káàkiri ẹni tó bá ti wá tó bá rí tó lọ bá fi ṣe kòńgẹ́lì rẹ̀ tó bá sì lọ lè kọ́ lọ lè ya yàkuyà náà ni tó yín lè rí kọ́ ọ̀pọ̀lọpọ̀ tó lè ara rẹ̀ so wọ́n ní pé ẹ padà síbi tí ànábì ní ká ká ṣe ànábì ní ká ṣe tó wá di pé kò wọ́n wá wà lákàkiri so lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n bẹ́ẹ̀ máa bí ọlọ́run ọba ọlọ́run ọba kó ṣìyàn ní làákàyè kó kí n tí yẹn máa ń kọ́ kó kó yéèyàn sọ́wọ́n lọ àwọn àìlẹ́m sọ̀rọ̀ kan lọ́wọ́ ní oṣù kan ṣàlọ́ láyé ṣé mo sọ̀rọ̀